Ní ìpàdé PANOSTOP, kí ni mo gbọ́dọ̀ ṣe? Eléwé sọ, mí fi ọ̀nà sílẹ̀ lọ́wọ́ ọ̀tún. Ẹyandìẹ sọ, mí dúró lẹ́yìn pànó náà, mí fi ọ̀nà sílẹ̀ fún àwọn tí ń bọ̀ ní ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì. Pupa sọ, mí dúró kí n tó dé ibi tí pànó náà wà, mí fi ọ̀nà sílẹ̀ ní ọ̀tún àti òsì. Bólú sọ, "mi dúró, mi fi ọ̀nà sílẹ̀ ní ọ̀tún àti òsì!"